يومئذ الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulillah suma salatu wa salamu ala rasulillah a kí ẹ̀yin ará alẹ́ ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó gúnlẹ̀ sí àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run máa bá ní ṣe àlékún àgbéga fúnlé ẹ̀kọ́ náà gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí àtàwọn mùsùlùmí míì tí wọ́n gbé owó kalẹ̀ tẹ́ fi ń le wa ní ìjìra 1441 yìí ọlọ́mọ bá ní sàlékún yìí máa ní wọn bá ní ṣe wọ́n ní mùmí ní òdodo kó o sì bá ní ṣàforíjìn ẹ̀ṣẹ̀ wọn gbogbo ẹ̀yin ẹrúsìn ọlọ́run náà tẹ́ ń gbọ́ wa gbogbo ń tẹ́ ń fẹ́ níwájú ọlọ́run lóore ọlọ́run bá ní ṣe fún kálukú gbogbo ń tà àfẹ́ láì dáa láburú ọlọ́run lè jìnnà sí wa àìsàn bú àjálù bú mọ́jọ ṣẹlẹ̀ sáwà àti gbogbo ẹbí wa ọ̀làlá haúláwàlá kù wátà ìlà àbìlà ìlà ká bẹ̀rẹ̀ ètò wa pẹ̀lú àyọkà látinú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa fọ́dùlù lánàá rubin tí ó kà fún wa bísmìlá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياء في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أح أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ àti gbogbo àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa ẹ ká gbọ́ kíkà látinú hadith ọ̀rọ̀ olóye bíi ọ̀rọ̀ ànábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa Fatima Miftahuddin bismillah Qala Rasulullahi sallallahu alayhi wa sallam al-ihsan an ta'budallaha ka'annaka tarahu fa in lam takun tarahu fa innahu yarak rawahu Muslim Translation The Prophet of Allah peace be upon him said righteousness is to worship Allah as if you see him and even though you do not see him indeed he sees you transmitted by Muslim Lessons from the Hadith 1 We should worship Allah as if we see Him. Two, we should not be absent-minded while worshiping Allah. Three, Allah knows and sees everything. Four, nothing is hidden for Allah in the heaven and earth. Ọlọ́run bá ní ṣe àlékún àlùbáríkà àwọn ọmọ yìí àti gbogbo ọmọ ẹnì kọ̀ọ̀kan wa. Kọ́lọ́n kó jẹ́ kí gbogbo àwọn òbí kan jèrè àwọn ọmọ wọn láyé àtijọ́ ọ̀gbẹ́ǹde Alkiyama. Ẹ jẹ́ kí a máa tẹ̀síwájú ní apá kejì eléyìí ní part two ní tọ́píìkì tá à ń bá bọ̀ tí a pè àkọlé ẹ̀ ní sifatulmọ̀mìnì sifatulmọ̀mìnì ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo ní apá kìíní a ti ṣàlàyé ìpele mẹ́ta tí islam pín sí al-islam al-iman al-ihsan a ti ṣàlàyé pé ẹ bá jẹ́ mùsùlùmí àwọn nǹkan tó yẹ kárí lára ẹ̀ a ti sọ ní ṣókí mùmìnì òun gangan ní tá lọ ipò tọ́wá tó jù yẹn lọ òun ni àlè ihsan kéèyàn jẹ́ mọ́sínú olùṣe dáadáa tá a bá sì wo àdíìsì tí akẹ́kọ̀ọ́bìnrin wa tọ́ka fún wa lónìí ọ̀rọ̀ nípa kéèyàn jẹ́ mọ́sìn ẹni ọlọ́run first class anábì wa sallallahu alaihi wasallam ó ní tí ń jẹ́ bẹ́ẹ̀ náà ni pé àǹtá àbúdà lọ́ha kàánà kàtàrà kéèyàn máa sin ọlọ́run bí ìgbà tọ́lọ́run wà níwájú ẹ̀ báyìí bí ìgbà téèyàn rí ọlọ́run àṣerú ẹni ìsìn lọ́run tí ò ní ní sí arími nú ọfẹ́ jẹun oúnjẹ bí ìgbà tọ́lọ́wọ́n bá ń rí gbogbo bí ọba wà ọgbà pọ̀lọ́wọ́n bá rí òun bẹ̀ fàílàm tẹkùn tààrà ó fàínà òyàrọ̀k bó ti ẹ̀já sí pààlè rọ́lọ́run láyé ń bì pẹ̀lú ojú wa tẹ́lẹ̀ yìí ọlọ́run bá sì ń rí wa ṣùgbọ́n tó bá di lọ́run àárẹ̀ ọlọ́run mùmìnì mùsùlùmí tó bá ṣe tọ́lọ́run bó ṣe yẹ kó ṣe é àárẹ̀ ọlọ́run nínú àlìjánà bó ṣe wà nú àwọn àdìsí tọ́pọ̀ odidi masala àkọ́díyà ọ̀rọ̀ ìgbàgbọ́ òdodo ni táwọn àáfà alákìídá àwọn àáfà onítàwọ̀ yìí tí wọ́n ti yanjú ẹ̀ rúyàtúlì mùmìnínà rọ́bà ó yọmọlẹ̀ kìyàmà gbogbo mùmìnín tó ṣetọ́ ọlọ́run láyé àárí ọlọ́run nínú alijan ọlọ́run àbíọ́ má ṣe léèwọ̀ fún wa kárí ọ jẹ́ kárí ọ nínú alijan ẹni tí ọba ti sọ pé òun ò ní rí ọlọ́run ìtumọ̀ ni pé ọ̀rọ̀ ò ní nìyẹn ṣùgbọ́n tọ́lọ̀ wá bẹ́ẹ̀ lè ọlọ́run bí òṣùpá àjọ àwọn mọ́ sínú nu àwọn tí wọ́n máa ṣe lọ́hùn bí ìgbà tó lọ́wọ́ bá ń rí bí ìgbà tó ń rí ọlọ́run báyìí ìfarabalẹ̀ gbogbo òròyìn dáadáa ni ó wà lára wọn ẹ já padà síbi sèfátùlì mọ̀mìnì ẹ wà ráwọn mọ̀mìnì tá à ń ròyìn wọn lọ yìí lẹ́yìn ìgbà tá bá ti ní ìmánì nínú orígun ìmánì mẹ́fà tá a ṣàlàyé ṣókí ní part one ọlọ́run tó nínú nǹkan míì òun ni pé wọ́n máa páyò wọn ọlọ́run nínú ọ̀run ìwọ tó ò tiẹ̀ wá kírun débi pọ́ọ̀tì ẹ̀páyà ọlọ́run nínú òrun bó o ló ṣe wá jẹ́ mùmínì kódà kọ́ jẹ́ pé ọkọ rẹ lọ́ dáa jù nínú ọkọ̀ tó ń sọ lágbàáyé jẹ̀mọ́ àfẹ́ni tí ó bá jẹ́ mùmínì òdodo yóò máa kírun lásìkò rẹ̀ yóò máa kírun pẹ̀lú májẹ̀mú àtiwọ́ rẹ̀ yóò máa kírun pẹ̀lú payà ọlọ́run ìyẹn ló fà á tó fi já sí wípé gbogbo ohun tó lè fa ká má fi payà ọlọ́run kírun ànábì wa sallallahu alaihi wa alihi wa sallam ó ti jẹ́ kó yé wa pé ká sọ́ra fún un lápẹ̀rẹ̀ ní ìsìn ẹwà ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ó ní láàsọ̀ látàbí hadiroti to'am wàláhùwà yudafi'u al-akhbathan ẹ rí ẹnìkan tó jẹ́ pé oúnjẹ ti wà ńlẹ̀ àsìkò oorun sì tó oúnjẹ rẹ̀ ebi ń pa kọ̀ wá jẹun ọlọ kírun ànábì sallallahu alaihi wa sallam ó ní ìrun tó hàn lálàáfíà kò sí ìrun tó pé fóńtàn ìrun onítọ̀ hàn lálàáfíà torí pọ́kàn rẹ̀ ò ní sí ibi ìrún yẹn jẹun ná kódà kọ́ ọmọ bàjẹ́ mọ́ ebi ń pọ́ àwọn ẹlẹ́à àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ ti ṣe ń jẹ tán àbí bí o ti fẹ́ ra oúnjẹ oúnjẹ ti wà nílẹ̀ jẹun kó o tó lọ kírun ìyẹn ò lè jẹ́ pé ìrùn tó o fẹ́ kí o fi payà ọlọ́run kí ọkàn rẹ̀ ọ wà ń bẹ̀ wàláwọ̀ ìdàfíù làkàbàfà ẹni tó já sí wípé àwọn ẹ̀gbin tí máa ń jáde lára àwọn ẹ̀gbin tí máa ń jáde ní ọwọ́ ọ̀sàlẹ̀ ara yẹn rèé ó ń ṣe kọ́fẹ̀ẹ́ kan rìlíìsì àwọn ẹ̀gbin kó tó di pé yóò kírun èyí ò ní òjì ó lè farabalẹ̀ kírun kìí ṣe pé yọ́ọ̀ máa kírun yọ́ọ̀ máa wá dọ́gbọ́n pa nǹkan mára yọ́ọ̀ dọ́gbọ́n wá máa rúnjú yọ́ọ̀ máa rúnra kò ní síbẹ̀rù ọlọ́run bẹ̀ báwọn. àfáwọn olùgbàgbọ́ òdodo tá à ń sọ yìí wọ́n máa ń páyà ọlọ́run lórí ìrun wọn ẹ jẹ́ káwa náà máa kírun ká máa farabalẹ̀ kírun ká máa kírun pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ èyí ò ní òjà jẹ́ mọ̀mìnì òdodo ọlọ́run ọba tó ń tẹ̀síwájú wàlẹ́dínà wúmánì mọ̀rìndùn ẹ̀rọ àwọn mọ̀mìnì alágùwù àwọn àfààní ti ń jẹ́ gbogbo ọ̀rọ̀ tí ọba ti máa ń fà ní ẹ̀sìn àbá ń fà ní ayé dání lágùwù ni ọ̀rọ̀ rẹ̀gbẹ̀ ọ̀rọ̀ tí ò da ọ̀rọ̀ tí ò máa ń fà ní dání ẹ̀rọ àwọn mọ̀mìnì wọ́n máa ń pẹ̀lú ọ̀run wọn torí wípé ọ̀run wọn wọ́n mọ̀ pèlé ayé ẹ̀mí àwọn ò lè gùn pọ̀ sáàárẹ̀ ń tó lo five hundred years láyé mọ́ lẹ́yìn ànábì wa nọ́ọ̀sùn tọ́lọ̀ ti ní kó lo gígùn ẹ̀mí láyé talẹ́rí mọ́ ti lo hundred gan mọ́ ní ìsìn èèyàn mélòó ní hundred mọ́ wọ́n gbà pé ọ̀run uncountable years eternally perpetually àwọn ọmọ gbé ọ̀run lọ láíláí ni ìyẹn lọ́fà tó jẹ́ pé ìtí ọ̀ pàtàkì sí wọn wọn èèmọ́ fàsìkò wọn ṣòfò ń bẹ̀ lórí ilé ayé àwọn olùgbàgbọ́ òdodo alágùn ọ̀rọ̀ tí ọ̀ máa ń fà ní dání ọ̀rọ̀ awẹ́wà wọ́n máa ń dènà sí àwọn àfáà nítorí pé yẹtìtẹ̀ni bú náà tẹ̀bí yí àwòkọ́ fíìmọ̀ láàyè àníhìn sẹ́ẹ̀rí nǹkan tí yọ́ọ́ máa fàsìkò wọn ráre tí yọ́ọ́ máa fàsìkò wọn ṣòfò àbí nǹkan tí ọ̀kan wọn àwọn olùgbàgbọ́ òdodo ẹ̀dá sí àwọn àfáà nírú àwọn nǹkan tí lágùwù kó sínú kéèyàn máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́rọ̀ kẹ́ máa sọ lẹ́yìn ilé onílé kẹ́ máa túlé onílé ká ẹ lo òde kẹ́ẹ̀sì jàmọ̀lá tẹ́ ẹ̀jẹ̀ kẹ́ẹ̀ kú òǹbẹ̀ lẹ́wọ́n sọ̀rọ̀ fámílì òun fámílì ẹnìkan tó ẹ̀sẹ̀ fẹ́yàwó kẹta ẹnìkan tó ẹ̀sẹ̀ ra mọ́tò ẹnìkan tó ẹ̀sẹ̀ kọ́lé ẹ sọ̀rọ̀ ọlọ́rọ̀ sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn tí gbogbo àsìkò yín ò fi lọ ọ̀rọ̀ ẹ̀yìn sísọ ara alágùn ni ìmọ̀ sòfófó ara alágùn ni ọ̀rọ̀ burúkú ni ìmọ̀ sẹ́pẹ̀ ara alágùn ni kódà ìmọ̀ fi ẹnu kọ àwọn orin téèyàn ò fi rí ìbínú ọlọ́run àwọn mùmí ní èèmọ̀ ṣe àsìkò wọn pàtàkì sí wọn gan-an àfáàní mashgulun bí akhiratihim wa yajtanibun tẹ̀bìyí al-awqat tí mà láàyè àníyìn wọ́n èé fi àsìkò wọn ṣòfò ọ̀run wọn pàtàkì sí wọn ju ayé lọ torí pànàbí wa muhammad sallallahu alayhi wa sallam ó ní mìíràn husni islam lè mari i tẹ̀rùkú mà láàyè àníyìn nínú tí ó jẹ́ kí islam èèyàn dá òun ò gbé jùlẹ̀ kéèyàn ọmọ lo àsìkò rẹ̀ lórí tí ó pàtàkì àwọn mọ̀mìnì tá a wọ́n jèrè wọ́n sorí ire yìí wọ́n máa ń sọ́ra wọ́n máa ń gbórí kò bí kíni o àlágùwù ọ̀rọ̀ awẹ́wà ọ̀rọ̀ àṣẹ àwọn nǹkan tí ó láǹfààní ẹ̀sìn àbí kò láǹfààní ayé nínú wọ́n máa ń sọ́ra wọn ń bẹ̀. wàlẹ́dí náà ń lé zakati fa ìlú àwọn àáfàá fún àyàtà adé ìwọ́n fún nítumọ̀ tó pọ̀ wọ́n ní pé tá a bá sọ̀rọ̀ pé lè zakati fa ìlú wọ́n wá mú látòrí tẹ́síkíyàtù nafs walmal wọ́n láwọn mọ̀mìnì wọ́n máa ń ṣe wàhálà gan-an fa'ilun li zakat wọ́n ní yẹ̀sáhùn wọ́n máa ṣe wàhálà lọ́tún lọ́sì lórí wípé kí ni o lìtẹ̀tòhírì kùlù bìhìm àwọn fẹ́ fọ ẹ̀mí àwọn mọ́ táwọn bá ti wá fọ ẹ̀mí àwọn mọ́ yìí àwọn ọ̀fọ̀ mọ́mínàlá àkàlákì rọ̀bílà wal ìtìkọ̀dá alfáàsìdà àwọn fẹ́ fọ ẹ̀mí àwọn mọ́ kúrò níbi àwọn ìwà tí ọ̀dà àti àwọn àdìsọ́kàn bú tó lè yọ̀yàn kúrò mùsùlùmí òdodo téèyàn òfin ní jẹ́ mọ́ọ̀mìnì wal afkar alimoni harfa bákan náà àwọn àròrí ibú tí ò lè sọ̀yàn di mọ̀ọ̀mìnì wọ́n sọ̀ra wọn ní ibẹ̀ nínú àwọn ni o kéèyàn ọmọ sáhun wọ́n máa wọn kúrò níbi ntọ́ba máa sáhun kéèyàn sáhun kó ní nǹkan lọ́wọ́ kọ́ lè ran àwọn èèyàn lọ́wọ́ inú àwẹ̀ láwàá ẹ̀yin bá gé fún àwọn tí ò rí nǹkan jẹ ẹ̀fún ní ẹ rí àwọn èèyàn pàápàá àsìkò tó ń jẹ́ pé covid-19 ọ̀ndayé láàmú la wáyé tẹ̀rí páwọn èèyàn ìnira wà ní òòlù ẹ ṣàánú àwọn èèyàn àǹfààní látara pé wọ́n ti wá fọ ẹ̀mí wọn mọ́ yìí wọ́n ò tún wá lè yọ zakatu liman ìyẹn ọ̀wà afa pé ńgbà wọ́n ti fọ ẹ̀mí wọn mọ́ wàlẹ́dínà wúmlì zakati fa ìlú wọn wà lè yọ sàkà owó wọn ẹ̀wọ́n báwọn àfa àtẹ̀sẹ̀ bí wọ́n ṣe tú ayá yìí àzakati tọ́lọ́ ń sọ ń bẹ̀rùn wọ́n kọ́ ṣe zakatu nofus wọ́n kọ́ fọ ẹ̀mí wọn mọ́ tó bá ti wá fọ ẹ̀mí wọn mọ́ tẹ́mi wọn ọ̀sáwọn síta ọlọ́run tẹ́mi wọn ti kúrò níbi ìmọ̀ ṣe nǹkan nílẹ̀ yín ọlọ́run tó jẹ́ pọ́lọ́run ló tóbi lẹ́mi wọn ìyẹn wà á fa kọjá pé kí ni o zakatul amwal wọ́n wà á lè fọ owó wọn mọ́ bí ìkìrọ́jù zakat pẹ̀lú kányọ zaka tó jẹ́ ìpín ìtọ́lọ́run kúrò níbẹ̀ inú rọ̀mọ́dọ́n láwàyè ẹ̀yin tọ́lọ́mọdé yóò mọ̀ ẹjọ́wọ́ yín ọ̀pọ̀ sí ẹ gbà ládàá tọ́pọ̀ níwájú ọlọ́run àrísìkì yín ò ní jẹ́ wàhálà fún yín tó bá dijọ́ gbèǹde alkiyama wọ́lẹ̀dí iná omílí furujim hafizun ẹ ráwọn mọ̀mìnì tá à ń sọ yìí wọ́n máa ń sọ abẹ́ wọn wọ́n èé ṣe sì náà ìlà àlà àzùwájì im àwòmọ̀ amálàkàtà ìmánuhum fa iná òmùgọ́ ẹrù màlúmin àfi lọ́dọ̀ àwọn tó bá jẹ́ ẹlẹ́tọ̀ọ́ wọn nínú àwọn ìyàwó wọn tí wọ́n fẹ́ wọn ẹ lẹ́rọ àwọn olùgbàgbọ́ òdodo kan wá máa ṣe sì náà kí ọlọ́run láwọn ń bẹ wọ́n sì máa ń sọra wọn torí wípé wọ́n gbọ́ yé pé gbogbo ẹni tó bá ṣe zìnà ìbínú ọlọ́run ló ń kọ lẹ́tà sí wọ́n gbọ́ yé pé àwọn náà ọ̀fẹ́ kan báyàwó àwọn ṣe zìnà àwọn ọ̀fẹ́ kan bọ́mọbìnrin àwọn ṣe zìnà àwọn náà máa ń jìnà síwá àbàjẹ́ yìí wọ́n máa sọ àfi lọ́dọ̀ àwọn ìyàwó wọn àyàfi mọ́mọ́là káàtì àìmáàdùn nígbà tí ẹrú wà àwọn tó jẹ́ ẹrú wọn tọ́já sí pé wọ́n kó lógun ṣẹ̀rí àyọ̀ǹda pé irú àwọn obìnrin báyìí náà wọ́n lẹ́tọ̀ọ́ sí wọn kèé ọmọ ọ̀dọ̀ tá a fowó gbà tó láti ìlú kan tá à ń sanwó fún o ẹ̀ ń bá lọ súnmọ́ ọmọ ọ̀dọ́ ẹ̀ láì tẹ̀lé lánàá ṣẹ̀ríà ó ń sìnà ní ọ̀jẹ̀ níwájú ọlọ́run ọlọ́run láwọn tó bá já sí pé wọn ò gbẹ́rù wọn wọn ò gbé sáàrà àwọn kọjá àbítọ́ yẹ kán gbé lọ tí wọn ò ṣe sìnà kọjá ọ̀dọ̀ àwọn tọ́lọ́run ṣe lẹ́tọ̀ fún wọn fàyín náà wọ́n mọ̀ fẹ́ màlúmi wọn ò sí inú ẹni èébú wọn ò sí nínú ẹlẹ́sẹ̀ ẹjá tó pàdé ń pa tírì pẹ̀lú yọ̀ǹda ọlọ́run níbi táàbù tí mo ṣàlàyé sifatul mọ̀mìnì ilé ẹ̀kọ́ mùsùlùmí high school náà so zero eight zero five two six one five three zero eight zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la táàtù máa pàdé lórí ètò yín ètò wa ètò al-muflihun ìmìlọ̀mì ayélujára islam rasheed hashim abu anas asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.